ní ìtẹ̀síwájú nípa àwọn àhàdí ilé ìtọ́ ní ìtọ́ ẹ̀sọ̀tọ̀ pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn wa lónìí pẹ̀lú ọgọ́rọ̀ ọba subhanahu wa ta'ala a mọ̀ fúnra wa láti orí hadith ẹlẹ́karùn-ún ìbẹ̀lẹ̀ àti dúró ní ìjòkó tó kọjá òun náà ni hadithi àfáwà Abu Hurairah Abdurrahman bin Sakh radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب àti kàsíwájú fúnra wa nípa tẹ́rìjámọ̀ àfáwà rawiyatul umma Abi Huraira radiyallahu anhu ilé tí kò ní fún a nígbà láyìí látún ti lè ṣe ìhádà tarjama àfáwà Abu Hurairah radiyallahu anhu ya nabi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ àfáwà Abu Hurairah ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé la yabulanna ahadukum fil ma'i alladhi la yajri thumma yaghtasilu minhu ẹnì kọ̀ọ̀kan ní ẹ gbọ́dọ̀ ṣe ìgbọ̀nsẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ tọ̀ sí inú omi eléyìí tí ó dágún eléyìí tí kò sàn fún mọ yẹpẹtẹ sí lómi nìhù lẹ́yìn wá gbà náà kéèyàn tún wá wẹ̀ inú omi náà inú ìwáyà fọwà muslim ní láyé tẹ́sí ahadukum fìlmà ìjà ìwọ̀wọ̀ jùlùbùn wọ́n ní ẹnikẹ́ni nínú yí ògbúdọ̀ wẹ̀ nínú omi adágún tí ó sàn wọ̀wọ̀ jùlùbùn ní ẹni tí ó ní jánábà lára mọ̀ọ̀dú hadithi yìí wọ́n ní a lè pè ní bayanu hukmi albauli في الماء الراقد والاكتسال فيه من الجنابة àlàyé nípa ìdájọ́ títọ̀ sínú omi tí ó dágún àti wíwẹ̀ ẹni tí ó ní jánàbà lára nínú omi náà omi tó dágún tí ó sàn tó dágún ìwẹ̀ ń bẹ̀ fún ẹni tó ní jánàbà lára tàbí títọ̀ síbẹ̀ ẹni tí kò ní jánábà lára wọ́n ní gbólóhùn láyẹ̀bù lánàá wọ́n ní láàmù yẹ pé lánàá híyà ni wal murad tahrimul baul fil ma'i arraqid wọ́n ní tí wọ́n gbà lérò bẹ́ẹ̀ náà ni ṣíṣe léwọ omi tí ó dágún kátọ̀ síbẹ̀ ni wọ́n ní àlàyé nípa ìtààmọ̀ sí pé nǹkan wà lójú kan ó sì tún tàn ìmọ́lẹ̀ sí ìtumọ̀ rẹ̀ àdáyí àsáàkì rocket àsáàkì ó náà ni omi tí ò lọ bì kankan tó kàn dárógún síbì kan àwọn tàbá láǹfààní láti súnmọ́ ìlàmà dáadáa ilé ìwọ́pọ̀ ní àwọn birak tí wọ́n ti máa ń fún àwọn ẹran lóúnjẹ ṣọ́dúnmọ́ táwọn ẹran bá jẹun tán ibẹ̀ ni wọ́n ti mọ mi wọ́n gbẹ ó lè tó bí inú mọ́sídì yìí kádà sí mẹ́rin ìkọ̀kan bẹ̀ ló dàbí ada wọ́n gbẹ wọ́n fi brick wọ́n fi gbà létí ṣùgbà mí wàjọ yí pé wọ́n máa kan kéré ẹ̀ lókè tó tí ó ga díẹ̀ níwọ̀nba ìgbà mí wàjọ tí wọ́n sì ní kan kéré ẹ̀ ilé ìpọ̀ láwọn ìletò pàápàá jùlọ àwọn amákìmù zira ìyá ibi tí àwọn ti máa ń dá oko tó ti máa ń fún àwọn nǹkan ọ̀sìn wọn ní oúnjẹ ẹgbẹ́ bá ti rọ̀ ìpínlẹ̀ lárúbáwá náà òjò kìí sábà rọ̀ so nǹkan tó máa ń ṣe ní à ń pè ní àrọ́jù eré táwọn olóyìnbó ń pè ní irrigation òun àwọn alárúbá máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹ bá rí gidà bí tó bá ga ju mọ́sálásí lọ òjò ẹ̀kan lè mọ́rọ̀ sí láyé ṣùgbọ́n wọ́n máa fún lómi wọ́n máa igé tẹ̀ wọ́n máa fún lómi wọ́n máa fún lómi so àwọn ibi tó ti máa fún ẹran ní oúnjẹ tẹ́lẹ̀ bá jẹun tán àwọn ibi tí ẹran ó ti mọ omi so ó pọ̀ àpèjúwe rẹ̀ ò ní torí pé omi máa dá arúgbó síbẹ̀ ni ìmọ̀ kó jẹ́ wípé ó ní àìnù nísàlẹ̀ tẹ́ pé wọ́n sàkéjì pé omi ń sun níbi wọ́n wá gbẹ́ bíríkà yẹn ó ti yé bíríkà níbi púùlù ó ti yé jámù ẹ̀ ní bírọ́kì so wọ́n á gbẹ wọ́n orange omi ẹ̀ ń sún bẹ̀ right ṣùgbọ́n kò bá gbọ̀ngàn jáde so sunsun yẹn náà ti lè yí pé yóò sun yóò kùn dé ẹnu yóò tún mọ́ sẹ́dàmù rárá gbogbo sunsun yẹn náà ò ju ó ti ní lẹ́gùn ibi tí ó dé nínú ibi tí àwọn ẹran ti máa ń mu omi yẹn òun náà ni asakin arọ́kí i asakin adáyí yẹ pé kìí ṣe pé ó ń sàn lọ síbi kankan súnmọ́ yẹ̀fẹ́sílú lẹ́yìn wá gbà náà súnmọ́ wà yẹ̀fẹ́sílú fìhì èyàn tún wá wẹ̀ ní inú omi ẹ̀ wàlmáàdá wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé láyàbù lánà fìhì ma anna ààfìrọ́ amùrìhí àìyẹ̀fẹ́sílá fìhì wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé èyàn ò lẹ́tọ̀ láti tọ̀ sí inú omi ẹ̀ aláwọ̀kọ́ ni ẹ̀ nínú omi yẹn a wọ́n ní fàfíhì tẹ̀bí aláhíkìmọ̀tì náà wọ́n ní níbi a rí àkíyèsí tó ń bẹ nínú ọgbọ́n tí wọ́n ti kọ̀ fún afirika mọ́ ṣe bẹ́ẹ̀ wàhùwà jínúbún ayédú jànàbàtí ẹn tó lù jánàbà wàhùwà ma wájaba aléhì lùgbósùlù jìmáyí au ìzáàlì mani wọ́n ní tabasọ yí pé lù jánàbàtí ẹn tó ní jánàbà lára òun náà ni man wajaba alayhi al òun náà ni ẹni tí ìwẹ̀ jẹ́ ọ̀ranyàn lé lórí yálà ní jimá bóyá ó ní okò abis pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ àwọn ìzálimẹ̀ní yìí tàbí ó sùn ó lálà nǹkan tí ma sọ ìwẹ̀ di ọ̀ranyàn ó jáde ní ara rẹ̀ òun náà ni alimẹ̀ní nínú hadith yìí nínú àwọn nǹkan tí a láǹfààní láti gbọ́yé tó jẹ́ ẹ̀kọ́ ní àkótán àdíṣì jẹ́ ká yí pé ẹ̀sìn Islam ó ní àkọlé kan tí ó lágbára púpọ̀ nípa ìmọ́tótó ní gbogbo ìṣẹ̀mí ayé wa bákan ó sì tún léwa jìnà ní ilé jìnà tí kò fi ọwọ́ yẹpẹrẹ mú nípa kí a mọ́ ta fèlèfèlè títàkà ní gbogbo nǹkan tó bá lè kó ìnira bá wa ìsìláàmù fẹ́ kápa fèlèfèlè títàkà ní gbogbo tó bá lè kó ìnira bá wa torí pé hadith yìí ó ń tú wa níwe ìjẹ́ èèwọ̀ kámọ̀tọ̀ sínú omi tí ó bá dágún torí wípé lélè tí ó rújú tó sì kílá àṣẹ́ lẹ́kọ̀ọ́ ní wípé ìmọ̀tọ̀ sínú omi tí ó bá dágún ó lè jẹ́ ìpìlẹ̀ fún oníranran àìsàn tí èèyàn lè lùgbà rẹ̀ yálà ìwọ gangan ló sọ síbẹ̀ òwẹ̀ ń bẹ̀ ìdíbẹ̀ ó síbẹ̀ ẹlòmí ìdíbẹ̀ ó lè fa ìtàn tàbí ìwọ̀n kan fara ló síbẹ̀ ó tún wá wẹ̀ ń ó lè fa kíni ó lè fa àìsàn tàbí òótọ́ ẹnikẹ́ni síbẹ̀ wà lára omi ẹ̀ wẹ̀ sínú omi ẹ̀ náà ó jáde ó lè kó àìsàn bá ẹni tí ó wẹ̀ ó sì lè kó àìsàn bá ìwọ gangan fún ààrẹ tó wà nínú omi yẹn débi wípé tí a ò bá jìnà sáwọn nǹkan tí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tí ó sọ fún àyí ó lè jẹ́ ìpìlẹ̀ àìsàn oníranran lélẹ̀ tí ẹni tó bá lo omi náà tí ó lè fara kó yálà ẹni tó tọ̀ síbẹ̀ náà ló lò ní o tàbí ẹlòmí ẹgẹ́gẹ́ a ṣe sọ síwájú bákan náà alẹ́bìsọ́lá àlùsọ́lá ó kọ̀ fún wa láti wẹ̀ jánàbà nínú omi tàbí sí inú omi méjèèjì náà ló wà nínú omi sínú omi ìgbìmọ̀ kó wẹ̀ síbẹ̀ tàbí kó wẹ̀ ní inú rẹ̀ alẹ́rí láyẹ̀ omi tí ò bá sàn wọ́n ni ilẹ̀ anádàlìkà yìí láwù ìfìlmá bil ausaf wa zari janaba wọ́n torí pé eléyìí ó kó ẹ̀gbin bá omi yẹn àti àwọn nǹkan tí ó bá jáde lára èèyàn tí ó sì bí kéèyàn ó wẹ ìwẹ̀ janaba nínú àwọn ẹ̀kọ́ bí mélòó tí a rí kọ́ nínú hadithi yìí alákọ̀ọ́kọ́ annáhayú anìlbáulí filmá ìjá imi wà rọ́kìdí alẹ́bí láyẹ́jírí wà nìdáníká fàtàzáwùtú aula bí tàrí wọ́n nínú hadithi agbọ́yẹ́ ìgbà ìpín wọ́n kọ̀ fún wa tátọ̀ sínú omi tí ó dẹ́gún tí ó sàn nígbàtà tí wá ní báyìí pé tọ̀ omi yóò ó dẹ́gun okùn san wọ́n ní ká mọ́tọ̀ síbẹ̀ ní bá bí àwọn lánàá ni pé àgbúdọ̀ yàgbẹ́ síbẹ̀ àgbúdọ̀ ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ àgbúdọ̀ ṣe fúsárí náà sọ́n ó wá ṣùgbọ́n tí náà sù wá wípé ká mọ́ yàgbẹ́ síbẹ̀ kò so ìmọ̀ yàgbẹ́ síbẹ̀ ní bá bí àwòlá nínú àwọn muakhadat tí àwọn olùmọ̀ tí wọ́n fi mú àwọn áàlù zọ́ọ̀hìr àwọn zọ̀hìrí ya àwọn àtúbáwò imam dahud azọ́hìrí nínú àwọn mu'akhazat tí àwọn olùmọ̀ tí wọ́n fi mú wọn ní pé wọ́n ní àwọn àtàánút àwọn ìfúnra ẹni lọ́rùn lórí àwọn mọ̀sáìlì ẹ̀sìn kan nílé tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tí ò fún àlè ń mọ̀ lọ́rùn bíbẹ̀ ìkọjá àlà nínú àtàzọ́gúrú àwọn àtàmọ́sùkú bí zọwáhìrì nusus àwọn zọ̀hìrí ya wọ́n rìn jìnnà ní ìrìn jìnnà tó yẹ pé ma anzalallahu biha min sultan wa ma radiya bihi ahadun min as-salaf so tó a bá dé ìsàlẹ̀ àtẹnubọ̀ ọ̀rọ̀ wọn dáadáa nípa ọ̀rọ̀ mẹ́sàlá yìí anáhù alìbáwòn ní aláàrí lẹ́jì sóhù wa sínú omi tó bá torí pé ìtọ̀ yóò kẹ́gbẹ̀ bá omi ẹ̀ a sì tún gbọ́dọ̀ wẹ̀ níbẹ̀ Paapaa bó tilẹ̀ kó ma wà ní mọ́ṣúrọ̀ èyí tó bófin torí wípé ìgbà tí fún àwọn èèyàn wọ́n wá bèèrè lọ́wọ́ àbúrò rẹ̀ àti wọ̀kẹ́ ìfàdàlì tó dá náà omi tó dágún ní afẹ́wẹ̀ ń bẹ̀ bó láti wá sí àbúrò rẹ̀ ní yàtànà wà lùrú tànà wùlànì inú ó mọ̀ bù tàbí kó wá bí dẹ́lù bí ike ìfàlọ́wọ́ ike ìfàlọ́wọ́ yẹn bàwá bu omi yẹn sínú ẹ̀ tó bá ti bu omi yẹn síbẹ̀ àwa tàkété ó lọ wẹ ìwẹ̀ tó bá fẹ́ ọ lọ wẹ̀ ń ṣùgbọ́n wípé kó kó sínú omi ẹgbẹ̀gbẹ̀gbẹ̀ náà ògùrọ̀ kó sílẹ̀ kàmá fi ìwáyà ti ìdá muslim annabi hurera ẹjẹ́ bó ṣe wà ní ìwáyà fáwà muslim látọ̀dàbú hurera bákan náà kálọ̀mọ̀ wípé nínú ẹ̀kọ́ tí a kọ́ nínú hadithi òun náà ní wípé ìdájọ́ omi tí ń sàn ó yàtọ̀ sí ìdájọ́ omi tó dágún ìdájọ́ omi tó ń sàn ó yàtọ̀ sí ìdájọ́ omi tó dágún nítorí wípé tí nǹkan kan bá wà tí wọ́n pàdáyan rí ìròyìn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé in tó yàtọ̀ sí náà ìdájọ́ rẹ̀ náà yàtọ̀ torí wípé omi tó ń sàn tí ẹ̀gbín bá tó bá fara yìí dàfáàrún àjíṣù tààlì èyí tó ń sọ̀bọ̀ látẹ̀yìn tó wà lẹ́yìn èyí tí ẹ̀gbẹ́ta sí yẹn tó ń lọ wájú èyí tó ń bọ̀ láti ẹ̀yìn yẹn òun ò lẹ́gbẹ̀ẹ́ lápèjúwe nísìn omi ń sàn ó ń sàn lọ ẹnìkan wá omi yẹn ó dẹ̀ ní different passage tí kálukú lè gbà wọ inú omi yẹn ẹnìkan wà ní ibi lápèjúwe lókè ẹnìkan wà nísàlẹ̀ nísàlẹ̀ ẹni tó wà nísàlẹ̀ yẹn ó wá tọ̀ sí inú omi yẹn ẹni tó wà nísàlẹ̀ tọ̀ sínú omi yẹn sàn ẹni tó wà nísàlẹ̀ tọ̀ sínú omi yẹn ẹni tó wà lókè tó bá bu omi yẹn tó bá lò kì í ṣe ẹ̀gbin ló bù mo rò pé yé ẹni tó wà ní òkè tẹmọ̀ kì í ṣe ẹ̀gbẹ́ ẹni tó ń tọ̀ ló ń wà ẹni kan tọ̀ omi yẹn sàn lọ ó ń gbé ìtọ̀ náà lọ bá wọn ẹnìkan sì wà lókè ń bí òun bu omi yẹn ní àsìkò tí ẹni ẹ ń tọ̀ lọ́wọ́ omi tó bù yẹn omi tó mọ́ ni omi tó mọ́ ni ó dà gẹ́gẹ́ bí omi tá a bù sínú àgé ọmọ tọ̀ sílẹ̀ àwa sẹ́ omi inú àgé o awa sẹ́ sílẹ̀ pàṣẹ sílẹ̀ a fi ń san ìtàn yẹn san ìtàn yẹn lọ ṣé mọ̀ pé omi tó wà nú àgé yẹn at the same time ó líǹkì pẹ̀lú ìtọ̀ yẹn at the same time àjẹ́kọ́ tá a bá dà sí tán fẹ́mọ̀ pé omi tó sẹ́kù sí náà gbé yẹn a lè lò àbá lè lò nǹkan sọ nìyẹn pé àjísù tààlì èyí tó ń bọ̀ lẹ́yìn yóò mọ̀ ṣan eléyìí tí ó lọ níwájú yóò mọ̀ ṣan dànù so definitely eléyìí tí ń bẹ lẹ́yìn kò sí nǹkan tó ṣe wọn tíwájú yẹn tọ́tọ̀ sí yẹn òun náà ni ó ti gbé ìtọ̀ yẹn lọ tọ̀ ẹnìkan tó lè bèèrè pé ó dáa náà tẹ́nìkan náà bá tó wà níwájú ìtọ̀ yẹn náà ń kọ́ bó sí ròun pé tẹ́nìkan bá tún wà ní ànọ́dá bíánìsì èyàn lè gbábí wọn orí tèdò èyàn lè gbábí orí tèdò ẹni tó wà ń bí kò tọ̀ eléyìí ń tọ̀ a ní eré ilé bu omi àìrẹ́ẹ̀kọ́ tọ̀ ẹnìkan tọ̀ sí bí òkè ẹnìkan tó wà níbi ẹkùn yẹn náà ó náà tó fẹ́ bu omi tí ẹ̀hẹ́ tẹ́wọ̀n kí a sọ pé ó ń gbé lọ tẹ̀yìn sí kí ni o tó bá jẹ wípé ìgbà tí ẹni yẹn débẹ̀ ó rí wípé kọ́nà omi yẹn ti change ìnàjá àfẹ̀tìn ó fi di pàtì tó yẹ pé kọ́nà rẹ̀ ti change nígbà tí ẹ̀gbin yẹn ti kí ni o tó débẹ̀ kó mọ́ bù níbẹ̀ kó wá sí orísun lókè ní kó wá sí kí ni o kó wá bù mo rò péye tí kọ́lọ̀ rẹ̀ bá ṣe kí ni o tó bá change tàbí ó fi kánú ó rí pé tèèsì rẹ̀ ṣe kí ni o ó ti ó ti yàtọ̀ bákan náà nínú hadithi yìí agbọ́yé bẹ̀rẹ̀ tó gbogbo nǹkan tó bá ti jẹ́ àǹfààní fún gbogbo èèyàn àgbùdọ̀ mọ́ dànínásà rẹ̀ mú tá ti jẹ́ public benefit ó lè má jẹ́ public gan ó lè jẹ́ private benefit gbogbo tó báyẹ pé ó ti jẹ́ àǹfààní tó jẹ́ mọ̀ná fi wà á mọ̀ fáwọn èèyàn àgbùdọ̀ dẹ́gbẹ̀ síbẹ̀ lábẹ́ eléyìí a rí pé hadithi ìtàkùnmọ̀nà àìyàn sálàtà àìbẹ́ẹ̀kọ́ pé ẹ páyà àwọn ààyè mẹ́ta tó ṣe wípé táwọn èèyàn bá ti ń dẹ́gbẹ̀ síbẹ̀ ètò ó mọ̀ jẹ́ ti wọn ìpé ọmọ jẹ́ kí ni o ìpé ọmọ jẹ́ ti wọn mawaridul ma etí omi tí àwọn èèyàn ti ń pọn omi ibi táwọn èèyàn ó dùn sí tí wọ́n ti pọn omi etí ẹ̀ kéèyàn mọ̀ yàgbẹ́ síbẹ̀ fẹ́mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe débẹ̀ tí yóò rí ah, olórí ibú olówó yàgbẹ́ sí ibá subhanallah bẹ́ẹ̀ ẹnu èèyàn

àwọn mọ̀zọ̀lá ibi táwọn èèyàn ti ń gbatẹ́gùn tí ìbòjí mọ́ wà ń bẹ̀ bí abẹ́ di ọdán lápòjúwe tàbí bí àwọn picnic center tí ìjọba mọ́ ń kọ́ ní ìlú tó bá ti rí pé ìjọba rójú ráàyè láti ṣàkólé kan ìgbafẹ́ àwọn ọmọ ìlú mo rò pé àwọn ìlú tó bá jẹ́ wípé ìjọba ti kí ni o ó rojú ráàyè láti sàkólé kan ibi táwọn citizens tí wọ́n ti gbafẹ́ tí wọ́n ti ṣe fàájì bóyá over the weekend tàbí rọ̀lẹ́ àwọn èèyàn pọ̀ ní ilẹ̀ Lárúbáwá dáadáa ó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ tó ẹ pé tẹ́bá lọ báyìí gbogbo irú rádàbà tu first bank yẹn ibi alágbàká yẹn tó ní ti máa ń yọ yẹn yóò tún wá tóbi jù báyẹn lọ yóò fẹ̀ gan-an níbi pé àga máa wà ń bẹ́ẹ̀ ó mọ ice cream ó mọ gbogbo súyà ẹran súnsun barbecue gbogbo ẹ̀ ló wà ń bẹ́ẹ̀ so táwọn yóò lọ sí fàájì ń bẹ́ẹ̀ kéèyàn wá lọ síbẹ̀ kó lọ yàgbẹ́ síbẹ̀ sẹ́wọ̀n yìí pé bí àwọn èèyàn ò ṣépè naturally ọkàn ó mọ̀dé kí ni o ọkàn ó ṣépè so gbogbo àwọn ìtọ́bájẹ́mọ̀ sọ́ọ́lù àmọ̀ pẹ̀lú kádà náà sáré lábẹ́ẹ̀bẹ́ nínú àwọn mọ̀sáìlì tó tàfàrà lábẹ́ẹ̀bẹ̀ àwátàwà ló sẹ́ ní sakan owó tọ́lẹ̀tì tọ́lẹ̀tì yẹn ti private tọ́lẹ̀tì ó tọ́lẹ̀tì gbẹ̀yẹ̀ wọ́n sakan náà ni ó bá ní mímọ́ ó fọ́gbẹ̀ síbẹ̀ ó flush ẹ̀ ó kó sínú mọ̀láìmù sàlásà náà pé ìwọ náà ìwà ìpè lóògùn yẹn torí pé tọ́lẹ̀tì tó wọ̀ yẹn kí ó bá bẹ̀ ń bẹ̀ ó wà ní mímọ́ o fọ́gbẹ̀ síbẹ̀ o dẹ̀ flọ́ṣẹ̀ tẹ́lòmí bá dé kò sí bíbẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ mọ́ ọgbọ̀n tó tó bá jẹ tó ní kòrìra tó bá ti rí bá dá subhanallah ìbẹ́yìn ó ti kí ni o ìbẹ́yìn ó ta lọ ni yóò padà straight torí pé ẹlòmí ò lè gbé ìjì síbẹ̀ tó bá rí pé kọ̀zàrá ti wà ń bẹ̀ so ń bá àwọn ìjọ tó tàfárá lábẹ́ mọ́sálẹ̀ ẹ̀yọ́ mọ́sákàn kẹ́ẹ̀dí àmọ̀ látò lọ pé hujjatun alaykum bẹ́ẹ̀ bá tí ìgbọ́tẹ́lẹ̀ tẹ́ẹ̀ mọ́ fàdíhì wà ní ìrìnmọ̀ afallahu amma salaf ṣùgbọ́n kẹ́ẹ̀ mọ̀ pé tọ̀ látò ní lọ o gbogbo bá jẹ́mọ̀ náà fi wà á mọ̀ so lábẹ́ hadith yìí òun náà ni o so tó bá lọ tọ́lẹ̀tì gbé omi rẹ dání ó ti yé tọ́ ó dá náà ó bá ìgbẹ́ ń bẹ̀ tẹ́mọ̀ kí ẹlùmílò tó rẹ̀ tó dá náà èyàn bá gbẹ̀ ń bẹ̀ kí ni kí èyàn ṣe ẹlùmílò lọ wípé tí tó bá bá ìgbẹ́ níbẹ̀ tí òun bá flọ́ọ̀ṣì ìgbẹ́ yẹn tó wá rí pèsè pẹ̀lú ìgbẹ́ títọ́ tẹ́mọ̀ wípé yóò wò pé à ah, pé ó yẹ kó lè lọ báyẹn náà torí pé òun bá àríwẹ̀kọ́ ìdábẹ̀rẹ̀ ní pé ó wá mọ́sáàsì wá kírun ẹrú ọlọ́run ni ó bọ́ bàtà rẹ̀ sẹ́nu ọ̀nà ìgbà tó fi wá kírun tán ẹrú ọlọ́run mi ti jí bàtà rẹ̀ tó ti jí kó lọ ó tó á rí bàtà míì náà pé à ah, wọ́n ti jí tèmi náà à ah, ṣe bí mo lè ọkàn mú bàtà mi ò bá bàtà ẹlòmíì ò bá wọ lọ́ntẹ̀ pé ẹ ti fi jí abáyẹn náà ṣé ẹ̀tọ́ wà láti bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ láti bẹ́ẹ̀ ìkànnù méjì ni ìmọ̀ kò mọ́ yàgbẹ́ tọ́lẹ́tì yẹn kò lọ wá tọ́lẹ́tì ní ìtọ́mọ́ tàbí kò sì da omi síbẹ̀ kò fi flọ́ọ̀ṣì ìgbẹ́tọ́ ti yà kó tó di pé ìwọ́dé mẹ́rin kò yàgbẹ́ láti àlàáfíà láti àgbẹ́ ẹ̀tọ́ tára tù ọ́ wá lọ pọnmi ní kò fi flọ́ọ̀ṣì sí tiẹ̀ tàkọ́kọ́ òun kò kà síṣẹ́ olóore ìyọ́ gbàládá torí pé gbogbo tí mùsùlùmí bá ti ń ṣe láyé o gbúdọ̀ mọ̀ ní ẹ̀sìsáàb lórí tọ́m bá ń ṣe Ibrahim lọ́gbàrẹ̀ Ibrahim lọ́gbàrẹ̀ jẹ́kọ̀ta Ibrahim ó sì ní kẹ́kọ́ lẹ́n tí ń bẹ ní inú ilé ó ní lẹ́tí jọ́kẹ̀ ní kọ́kọ́ pé ooo ah ewu tí ẹ̀ ní kọ́jẹ́ kéèmì ní ìmú tí ẹ̀mọ́ pẹ̀lú jojúmọ́ kéèkì mọ́ bálẹ̀ tí mọ́ bálẹ̀ sẹ́lẹ̀ nínú olè bálẹ̀ ní ẹ̀kọ́ ọmọ yẹn wípé ó ní lẹ́mìí pé gbogbo sẹ́ẹ̀lé tó ń bá ń ṣe tí wọ́n fi ń kọ́ òun kó ní lẹ́rìí wípé iṣẹ́ ẹ̀sìn ni òun ń ṣe yọ gbàrádà olóbi wípé a gbọ́dọ̀ gbìyànjú láti mọ correct intention wa lórí gbogbo ń tàà ń bá ń ṣe pátá tí àfihàn bá fẹ́ sùn pé ohun tí mo fẹ́ sùn yóò mo fẹ́ sùn kí n lè nínà ṣáà kí n lè jí ní ọ̀la kí n lè lágbára kí n lè ní okun láti fi lè kírun láti fi lè ṣe ìbádà láti fi lè gba àwẹ̀ láti fi lè kásírà láti fi lè sàlàyé ìsìláwòyàn láti fi lè káwọn ọmọ ń kéwú tí oòrùn rẹ bá fi lè pa sófo nínú àníyàn tá à ń sọ yìí fàláládàlákà òun ní ládà kankan òun ní ládà kankan lórí gíní o lórí ipò okànsùn náà ni ṣùgbọ́n tó rẹ bá tó àmúkọ́yàt tó ti wé mọ́ kí n sinmi kí n rest so that tó bá dọ̀la máa lè rífẹ́ àwọn ojúṣe ẹ̀sìn mi ní ìlérí sí kágbìyànjú láti máa fi àníyàn ká máa fi sínú consideration ló gbogbo tàbá ń ṣe oúnjẹ tó ń jẹ táníyàn bá ti ṣáájú oúnjẹ yẹn pẹ́tọ̀ oúnjẹ tí mo fẹ́ jẹ mo fẹ́ jẹ sí nínú ṣáàtì kí lè fi lọ́lọ́wọ́ bá sin ní ọgbàládá ṣùgbọ́n tí ò bá ti ní ọkàn jẹun ṣálá ní o jẹun lásán tó kínú rẹ̀ lè ṣe kínú rẹ̀ lè yó so torí oúnjẹ jíjẹ ìtìkìlára ti ṣe ìbádà ibi táwọn jàbàtà ti gbé gbájú nìyẹn lọ́dọ̀ àwọn jàbàtà àwọn gbà yí pé oúnjẹ jíjẹ ìtìkìlára tó lè bádà ni òun náà fi kà fara ẹni tó bá fi síbi jẹ aslu pé èèyàn máa fi jẹun nínú súnà pé ànábì ìka mẹ́ta ni máa fi jẹun so àwọn gbé sí pé oúnjẹ jíjẹ yẹn àwọn gbé sí pé òun ló fà á tí àwọn jàbàtà fi kàfàrà ẹni tó bá ti síbí jẹun torí pẹ́lú omi lè mọ́ mọ̀mọ̀ dáàbù pé àà ah, bóò là ń fi síbí jẹun ṣáájú oníbíjà ìjọ tí jàbàtà bá chẹ́ǹjì tàǹdẹ̀ wípé lónìí o òun ti àgbì wípé oúnjẹ jíjẹ istik lálá kì í ṣe ìbáadà kò ní kàfàrà ẹni tó bá ti síbí jẹun kò clear so bó ṣe jẹ́ nìyẹn wọ́n ní afọ́wọ́ ìdùnnú lákìí rahimahullahu ta'ala inú tírà àwọn al-i'lam bi fawaidi umdat al-ahkam wọ́n ni irtakabat az-zahiriyyah al-jamida'a huna madhhaban shani'a wọ́n ní àwọn zahiriyyah àkọlẹ̀ kan wọ́n ní lórí mọ́sálà yìí wọ́n ní kọjá ìdí púpọ̀ wọ́n ti kọjá là waqtarahu fi ad-din amran fazi'a wọ́n sì mú wá sínú ẹ̀sìn in tí a mọ̀ nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ minihom ibn hazmi wọ́n ní nínú wọn ibn hazmi azọ́hìrí torí pé ibn hazmi azọ́hìrí nínú àwọn tó ṣàhárọ̀ mọ́záàbù zọ̀hìríyà ni àwọn èèyàn mọ́ sọ wípé ibn hazmi pé túdẹ̀ntì imam dawud azọ́hìrí ni tọ́yì túdẹ̀ntì rẹ̀ ni ṣùgbọ́n kìí gbogbo akílà kẹta wá jẹ́ o ó jẹ́ student rẹ̀ torí pé náà sọ̀rọ̀ ní mazhab ó ràn mọ́sí àbí Imam Dawud az-Zahiri lọ́wọ́ ṣùgbọ́n pé kéèyàn jókòó gba tírà níwájú èèyàn abàdà kò ṣẹlẹ̀ bẹ̀yìn náà mọ́ mọ́ fàwíz láàrin Ibn Hazmi àti Imam Dawud az 184 years ní bẹ̀lá nípa méjèèjì 184 years ibn azmi kú ní 456 ìjìríyà uh, imam dawud azọ́ìrí òun kú ní 270 ìjìrá ọdún mẹ́sàn-án níbẹ̀ láàrin ikú imamu muslim àti imamu dawud azọ́ìrí nigeria imam muslim kú ní 261 dawud azọ́ìrí kú ní 270 òun dawud azọ́ìrí òun ló kú wọ́n bí ní 200 ó lò 70 years láyé so tẹbá wo tẹbá kàpílẹ̀tì ọdún tí ń bẹ láàrin ikú Imam Dawud az-Zahiri àti Ibn Hazmi al-Andalusi tẹbá wo distance bẹ láàrin méjì ó jẹ́ 184 years oníbẹ̀ láàrin méjèèjì kò jókòó síwájú ẹ̀gbà ìmọ̀ almost two centuries two centuries centuries kan ti jẹ́ èlò 100 years sẹ́sùlì tí wọ́n jẹ́ ọdẹ́ bíà kìí ṣe torí wípé àwọn west wọ́n sọ wípé sẹ́ńtúrì kan ní ọdẹ́ bíà sí o kìí ṣe torí ẹ̀ ní o sẹ́ńtúrì tí wọ́n jẹ́ ọdẹ́ bíà torí pé ààrẹ rí látọ̀dà nẹ́bí sọ́là lọ sọ́là wípé sẹ́ńtúrì kan ọdẹ́ bíà sí inú muslim mom ahmed adiji kan wàmẹ anabi sọlá sọlá sọ fún abdullahi bin busru ó ní inna hadal gulama inna hadal gulama ó ní ọmọ kékeré tí يعيش قرنا من الزمان وفيه دلائل النبوة أليس كذلك؟ في دلائل النبوة يا أرين عن النبي صلى الله عليه وسلم عن النبي ني النبي صلى الله عليه وسلم أيوب أنت بن ذاك أنتم بخلاء أهوني أهو النبي البخيل البخيل البخيل أنت ahụ ahụ ahụ man zukira ismi indahu falam yusalli alayya fahuwa ẹni tó bá dákọ̀ mi létí rẹ̀ tí ò bá ti alayhi wa wa ànájú ní ni ó ní sallallahu alayhi wa Adal gulam ọkùnrin yìí ọmọ tí wé ọmọ kékeré ó ní ya'ishu qarna mina zaman yóò lò kọ́rùnù kan láyé famata abdullahi ibn busur ala ra'sil mi'a abdullahi ibn busur kú ní ẹ̀ jẹ́ 100 years so kì í ṣe wípé torí wípé ẹ máa ṣe sínú òní ìfògbátà kẹmọ síta asàlá àtúṣẹ́wìṣọ́ alẹ́ kìí tẹ̀ torí pé àwọn jèrìbí sọ wípé kọ́rùnù kan is 100 years torí ẹ̀kọ́ o nítorí wípé a rí ẹ̀rí musnad dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé àbúláìbùnù búsùrù yóò lọ 100 years láyé yóò lọ kọ́rùnù kan láyé àbúláìbùnù búsùrù sì kù ní ẹ̀mọ 100 years ibẹ̀ làwọn àfá àti fàyọ wípé ó kéé ó túmọ̀ sí wípé kọ́rùnù kan sallallahu alaihi wasallam tó là ń lò so láàrin two century almost two century ló wà láàrin wọn al-Andalusi kò tẹ́tíra síwájú Dawuda zọ èyí láyé wọ́n pàdérí láyé ṣùgbọ́n ó jókòó ti gbogbo tíra rẹ̀ ó sì nàkọ́ha rẹ̀ ó fà sọ́ha rẹ̀ ó sì sọ́rọ̀ mọ́záàbí àdáhùd azọ́yìn lórí mọ́tálà yìí àwọn ìbìnà àwọn àzọ̀híyà wọ́n ní àwọn gàrá ìbìnà àwọn mọ̀sáì tẹ́pẹ́tẹ́ bá ń kà wọ́n ẹ̀mọ̀ sí mọ̀ pé à sí èyàn sì lè sọ ilé ìta nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn tàánùtù tí wọ́n ṣe tó jáwọn ìkọjálà nínú ìmọ̀ nínú èdè lágbáwá kìí ṣe tó ní ìtumọ̀ kan ìtìplára ṣùgbọ́n nínú nǹkan tó kéré jù tí lágbáwá fi lè dìde èèyàn kẹfà mọ́ sí john àwọn sọ ìríyà wọ́n ní gbọ́n lọ́lọ́ ní ká mọ́ sí o wọ́n ní bí ẹ̀bá bókò tó bá fún bàbá rẹ̀ ní ẹgbà tó fún ya rẹ̀ ní blálà wọ́n ní kò sí nǹkan tó burú mẹ́ sẹ́mọ̀ káyìn náà ti ha bẹ́ẹ̀mì náà ti ha ìjọ mọ̀kánù bẹ́ẹ̀mì náà ti ti ha ìjọ ti mọ̀kánù àwọn àfáà dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu wọ́n dá padà sí wọn lẹ́nu gbà ah, tọ́nà ń bá sọ ilé yìí ó túmọ̀ sí pé èyí tó bá ti tún jù báyìí lọ torí pé tó kéré jùlọ ọ̀rọ̀ dáwọ́ sọ fún ọyẹ èyí tó bá tó jù báyìí lọ ọlọ́ba ṣe kí ni o ó ti kọ́ ó ti kọ́ àwọn ọba ní Israel látọ̀ lọ́nà ìjọmọ̀ lọ kọjá níjọ sátidé kí náà sí ìjọ friday wọ́n lọ dẹ̀wọ̀ wọ́n dẹ̀wọ̀ ẹjọ friday ìwọ mú ẹja ní friday mọ́júmọ́ saturday mọ́ gbogbo saturday rẹ̀ àárọ̀ sunday wọ́n lọ sódò wọ́n lọ kẹjà ibi táwọn afá gbára sí wọn nìyẹn o pè náà tí ẹ fẹ́ sọ fún wa wípé ìjọ sunday kan lọ kẹjà yẹn wọ́n ráìsì ìtẹ́ ìzọ̀ ìdá àfẹ́sọmọ pé ìjọ sunday tán lọ kẹjà ẹ̀ torí pẹ́lẹ̀ fáre ọlọ́dún kọ́mọ̀ lọ sódò ìjọ sáwọ̀dì wọ́n lọ sódò ìjọ sáwọ̀dì àbọ́ lọ sódò ní ìjọ friday lọ sódò wọ́n tẹ àwọn àwọn mẹ́ta ní alẹ́ friday mọ́júmọ́ sátidé gbogbo sátidé mọ́ àárọ̀ sunday àárọ̀ sunday ọlọ́kẹjà ọlọ́ọ̀lẹ́fà kúnná làhóm kúnú kíradàtán kọ́ọ̀sì yìí ẹdí ọ̀bọ kìí ṣe ẹ̀dà gẹ́gẹ́ bí ọ̀bọ o nínú àwọn muakazak tí wọ́n mú Yusuf Ali fún nínú translation rẹ̀ nìyẹn nígbà tó fẹ́ tú ó ní and we said to them be like apes be like apes ẹ̀dà gẹ́gẹ́ bí ọ̀bọ hmm. ẹgbẹ́ ìrọ̀kọ́ àwọn ọ̀bọ gangan ni wọ́n dì ṣùgbọ́n mọ́sùkù tọ́lọ̀bà àlejọ́lá tó bá sọ àwọn èèyàn kan di ẹ àwọn ẹranko yálà ó di ẹlẹ́dẹ̀ ni yálà ó sọ wọ́n di ọ̀bọ ni gbogbo tọ́lọ̀wọ́n bá rí ó sọ àwọn èèyàn dà nínú àì tó jẹ́ èrè àìgbọ́ràn wọn àti yapa àtọ́lọ̀wọ́n bá wọn abúlẹ́dùn abbas lọ́jọ́ mẹ́ta náà ni wọ́n láyé kó mọ́ bà wá dàpọ̀ pẹ̀lú àwọn ọ̀bọ tá a ti mọ̀ àwọn ẹlẹ́dẹ̀ tá a ti mọ̀ tọ́lọ̀ ọjọ́ mẹ́ta náà ni lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n parẹ́ wọ́n máa kú ní ipò in tí wọ́n dà yẹn ìdẹ́ tó wọ́n padà dìrẹ̀ tó kó wọ́n kú ní ipò nǹkan tí wọ́n dà yẹn tó kí ló tọ́lọ̀ bá ti pa wọ́n rẹ́ kí ló tọ́lọ̀ bá ní kọ́lá fi sọ wọ́n di ọ̀bọ tí ẹgbẹ́ sọ fún anís ni pé kò yẹ kọ́lọ̀ ọ̀bọ sí kí ni o kò pa wọ́n rẹ́ ẹ sọ bẹ́ẹ̀ káàkà fara yín kẹtún ìsìláàmù gbà so inú àwọn ìkọjá àlà sí àwọn zọ̀ìríyà tí wọ́n ṣe nìyẹn mọ̀tọ́lọ̀ bá ní bá ìgbà kúrò yá ti sọ láti fàǹtẹ́ ṣe ló fi àrùn àwọn zọ̀rí à ní pé tọ́ bá ti sálámọ̀ jímọ̀ tẹ́bá ti kíni tímọ̀ bá ti kíni tẹ́bá ti sálámọ̀ tẹ́ kíni jọ gbọ́yá àfíra ìgbẹ̀n tẹ́bá bá ní mọ́yá sí ẹfún ní ẹgbà fàǹtẹ́ṣìrù ọlọ́wọ́ pé ẹfún ká ó yá ìgbàrú sọ́ọ̀bù ní lọ jẹ́rẹ́ mi mo fẹ́ ta dídùn méjì lálà kòbókò ẹ̀ lè jáde so inú àwọn tàánùtù àwọn zọ̀hìríyà nìyẹn náà tàánùtù wọn nìyẹn ma anzalallahu biha min sultan tó gba àwọn ìmọ̀ mú àwọn nǹkan yẹn láwọn wájú tí àwọn sálàfù bá gbà mú èèyàn dẹ̀ tó dẹ̀ jẹ́jẹ́ tó dẹ̀ jẹ́jẹ́ tó dẹ̀ jẹ́jẹ́ dáadáa ó fẹ́ mọ́ síbi tí Ibn Azmi tó ti ká láfàfà rẹ̀ nínú àmọ̀sáyì tíra tí mo gbé dání ó ní tíra ìwọ́n pè ní Muhammad Soli Musa Hussein olùkọ́ tíra ẹ̀ ó pè ní Ibn Hazmi والمسائل التي خالف فيها الجمهور في العقائد والأصول والعبادات gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ ó wà ní tí àì gbogbo ẹ́ẹ̀kà ìmí ìbáyìí ẹ́ẹ̀sì bú ẹ̀rìn pé à kò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní excuse ó ń fáyà wọn lọ ni láti kálára yóò fáyà ẹni débi pé àwọn olùmọ̀ wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn wà ní tíra wọ́n sọ wípé Hajjaj Yusuf Asakọfi pé ìdá rẹ̀ àti ahọ́n Ibn Hazmi al-Andalusi kò sí àkọ̀kọ̀ méjèèjì Hajjaj bin Yusuf Asakọfi ìdá Hajjaj àti ahọ́n Ibn Hazmi alandalusi kò sí yàtọ̀ kankan nínú méjèèjì ó bí pé ogun ẹnu ìjẹ ní ahán ibn hasan alandalusi ogun ẹnu ìdá rẹ̀ orí ahán rẹ̀ ló wà yóò pere pẹ́rẹpẹ̀rẹ báyìí bàtàwọn olùmọ̀ tí wọ́n tírèsẹ̀ ló kí ló fà ibn hasan tó fi lé báyìí wọ́n ni in tó fà ní wípé lam yubashiru talaba al-ilmi illa ba'da sab'a wa ishrina min umrihi ibn asmi adaladuzi kò bẹ̀rẹ̀ ilé kéwú kó ń fẹ́ wá until after 27 years àgbàlagbà ara ló fi wá mọ̀ ó àgbà ti dé nígbà tó wá so ẹni excuse báyìí kò tí ẹ̀ ó pẹ̀ fáwọn àfáà tó jáwọn àkọrọ̀lẹ̀ àbáwọn tó sáájú ẹ̀gbọ́n ló ṣe kí ni ó yóò fa àwọn dànù so wọ́n ní afáwà ahmad bin suleiman al-ayub al-misri hafizahullah ẹnu wọn ni mo ti gbọ́rọ̀ yẹn pé nínú nǹkan tí ó fà á tí maasmi tó fi lé tó lé pẹ̀lú àwọn èèyàn ṣe àmọ́ yí pé ìmáàmù tìrìmìsì ìmáàmù tìrìmìsì tó kọ sunan tìrìmìsì aujami tìrìmìsì ibn azman adalusi ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni ìmáàmù Tirmidhi ó ní majhul la yuraf ìtumọ̀ rẹ̀ ní pé <laughs> ibrahim kò ká Sunan Tirmidhi tó fi kú láyé kò tí àárín rí ó ní majhul mọ́ muslim ó ní saduq ah! muslim <laughs> so láwọn afáàfisọ wípé ìdá ìdá Hajjaj bin Yusuf àti ahọ́n <laughs> Ibn Abdul Andalusi ní ìkankan náà ni kí ni èèmọ̀ Ibn Azmin tí tó gbé jáde lórí mọ́sálà ó ṣètọ̀ sínú omi tó dágún kò ṣètọ̀ sínú omi tí ó dágún wọ́n ní Ibn Azmin sọ wípé omi tó bá dágún tí èèyàn ò tọ̀ síbẹ̀ mubashara ìrìgbé èèyàn tọ̀ síbẹ̀ ìrìgbó tọ̀ síbẹ̀ dàrẹ́ sí ó tọ̀ ìtọ̀ yẹn sínú pò ó wá sí kí ni ó wọ́n dà síbẹ̀ ó ní yẹjúz kéèyàn lo omi náà ó jáázà kéèyàn lo omi omi torí pé kìí ṣe wípé èèyàn tọ̀ sí ibẹ̀ gangan direct ni ó ní ó dáásà kéèyàn lo omi ọ̀hún téèyàn bá yàgbẹ́ sí náà tí àgbẹ̀ sínú pò tó dà síbẹ̀ ló jáza téèyàn lómi ọ̀hún tí kọ́lọ̀ rẹ̀ bá ti kíní o kí bá ti change ó lè yàn lílo eléyìí kò sẹ́nì kankan tó ṣáájú rẹ̀ sọ wa huwa fi dhalika muqallidun li Sheikh fi Dawud az-Zahiri nafsul mas'ala ẹni tó ṣáájú Ibn Azmi sọ òun náà ni àáfàá rẹ̀ àtàrà ìpé àáfàá rẹ̀ táwọn ìdílé tó gba tí ó lọ́dọ̀ rẹ̀ kódà kọ̀ bá aláyé wọn àjọ ló gba sẹ́ńtúrì méjì kọ́dún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ máa kútùbì yìí ó jókòó pẹ̀lú tíra rẹ̀ ó sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ látòkè délẹ̀ ó sì máa sọ̀rọ̀ mọ́sáàbù rẹ̀ lónìí náà o mọ́sáàbù zọ ìríyà inú tíà náà ló wà o kì í ṣe pé àwọn kan àti wọ́n tàbá náà rẹ̀ náà lónìí o fi wọ́pì hàbù bó tilẹ̀ jẹ́ wípé kò túmọ̀ sí wípé òdodo kò ní ìsábà sínú àwọn nǹkan míì tó bá sọ náà o kódà ìgbà míì gan mọ́kìfù rẹ̀ ń gbà mí lórí àwọn mọ̀sáìlì míì ó lè jẹ́ rọ́jẹ́ títà àwọn àfáà yìí mọ̀ tó kù tí ó sì jẹ́ mọ̀ jù ó ti yé so ká mọ̀ fún pa so ká gbọ́ àgbọ̀ ilé so Ibn Azmi àti Dawud az-Zahiri wọ́n ní omi ó tọ́ fún ẹni tó tọ̀ sínú pò tó dà síbẹ̀ láti lò láti sàlọ̀lá ẹlòmíì náà tí òun tọ̀ síbẹ̀ tí ẹnìkan ti dàtọ̀ síbẹ̀ ó tọ́ fún òun náà láti kílé o láti sàlọ̀lá so ó ní àwọn àwọn garaid náà mọ̀sáìlì báyẹ̀ tó ní agbára lórí mọ́sára ìdọ́lù kẹbír náà wípé tí èèyàn bá tóbìnrin kan bá ní ọmọ lọ́dọ̀ ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn ọmọ yẹn ti wá ó ti dàgbà ó ti kó tó di pé ó bàlágà ó lẹ́tọ̀ọ́ láti wà lọ́dọ̀ obìnrin yẹn ṣùgbọ́n tó bá ti pé ó ti ń dàgbà lọ wọ́n ní obìnrin yẹn lè fún ọmọ yẹn lọ́mú tí ò bá fún lọ́mú láti kékeré kò fún lọ́mú tó bá fún lọ́mú ó ti dìyà rẹ̀ náà nìyẹn nínú ẹ̀sìn àìbẹ́ẹ̀kọ́ orúkọ táwọn àfáà tó bá fẹ́ fún náà pé kó fún sínú cup kó gbé fún kó mú ìgbà àti lára o pé kó gbé ẹnu sí gẹ̀gẹ̀ báyìí kó mú kódà kó ti hun irun gan ah. bóòrò ni ó ti wá tẹnu sẹ́yìn náà rí pé fi ṣe so ó láwọn ọ̀gárọ́ ìpínlẹ̀ tó pọ̀ báyẹn jáǹtì rẹ̀ so àfáàyí ọlọ́kọ̀ọ́ asánlẹ̀ sọ lórí ó jà máa gbogbo àwọn mọ̀sáìlì rẹ̀ ó sì àkọ́kọ́ rẹ̀ lórí mọ́tífù àwọn sálàf kọlọ̀bà àlìkọ láti ó bá san àfáà náà ní ẹ̀san olórí nínú àwọn ìkìlàfáà àwọn àfáà tó wà lórí omi tí ó dágún pẹ̀lú kíkọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n kọ̀ fún wa láti mọ́tọ̀ síbẹ̀ kí ni àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ àti àwọn ìfìlàfàt tí ó wá lórí rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta náà ni aláwọ̀kọ́ àwọn màlìkíyà wọ́n ní mọ̀kúrò ní kátọ̀ sí àti àwọn zọ̀híríyà wọ́n ní tahrim ni nígbàtí harama rẹ̀ fún ẹni tótọ̀ síbẹ̀ ẹ àjáza rẹ̀ fún ẹni tótọ̀ sínú pò tó sì kíni o tó jà síbẹ̀ atáàlì ẹlẹ́kẹta apákan náà àwọn olùmọ̀ wọ́n tí ó bíríkà tó wọ́n ní ìgbàláyé wà hmm, la muharamu fi kọlí ayé fi kọlí lìbáwò ẹgbẹ́ ìtọ̀ díẹ̀ ìtọ̀ díẹ̀ èékán ọ̀tọ̀ tí èékán ọ̀tọ̀ bá kán sí lómi àgbé àlùwàlá èékán ọ̀tọ̀ èékán ọ̀tọ̀ rẹ̀ yóò dé sẹ́rẹ̀ sí lómi àgbé àlùwàlá tí à ń lé fún mi ẹ̀sàrọ̀lá èékán ọ̀tọ̀ tí ó tí ń tí ń tí ń tí ń ráì tó kàn bóyẹ̀ gómi àlọ́lá lẹ̀ so ọmọ yẹn ti tọ̀tán bó ṣe tọ̀tán èyí tí a mọ́ tán bí méjì mẹ́ta tí ọkàn nígbà tí ẹ̀ bá tọ̀tán o ẹ̀wá ni bí ó ṣe ṣeré sínú omi tí wùn sí rí pé ah ó ti kán sínú omi just èékán tí ń sinú náà ni ṣé omi ẹ̀ tààlù sàrà kí ni ìdí tààlù sàrà kí wọ́n ní torí wípé kí ló kọ́ rẹ̀ ṣe tí ààrẹ tí àbà rẹ̀ sọ nígbàtẹ́ bínú ó ní Abdulrahman lórúkọ ohun Abdulrahman sọ wípé omi ẹ̀ pé èyàn lè fi ṣe àlùwàlá tí ètò gboyímú náà nú gbogbo ilẹ̀ mú pé fara ti kán síbẹ̀ tó èkán náà ni ọ̀tọ́ta ara kán síbẹ̀ tọ́lọ́ tí èyẹ́dẹ̀ wo tí ẹ̀rí pé color rẹ̀ ò change àìbẹ́ẹ̀kọ́ èyẹ́dẹ̀ rí pé taste rẹ̀ ṣe kí ni o kò change odor rẹ̀ náà ṣe kí ni o kò change wípé Abraham sọ wípé a lè lò láti fi ṣe àlùwàlá tọ́yì àbàmọ́ ló sọ bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ rùn hadithi abúláàbínú mọ́rù tó wá sọ wípé ìdá balagalma òkú lẹ́tẹ́yìn fàlà yẹnjùs áúláyàmìn lùkàbà ipé tómi bá ti tó kùnlátẹ́yìn kùnlátẹ́yìn ní kùnlátẹ́yìn ní jẹ́ 61.5 liters oni ní kùnlátẹ́yìn kùnlá méjì so that's what I'm be no 160.5 160.5 you see 160.5 liters oníkùlátà so tómi bá anẹ́bìtọ́lá sọ́sọ́ pé tómi bá jẹ́ 160.5 liters wípé lámíyàmìlẹ̀ kọbàs pé kò lè gba ẹ̀gbin sára kò lè gba kíni o kò lè gba ẹ̀gbin sára so bó láti wá fẹ́ connect sómi àdé kan sótókù látẹ́yìn sómi àdé kan tó kù látẹ́yìn ẹ̀rí wípé fatwa Abdulrahman pẹ̀lú hadith ilé tí a sọ yìí ó sì kíni o ó dà kó ti fẹ́ gúnra wọn so this life sálà tó bá di jùkú tó ń bọ̀ a mọ̀ ṣe tahlil mas'ala yẹn pẹ̀lú gọ́ọ̀lọ́run subhanaka alhamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk má ti béèrè béèrè o torí pé béèrè tó bá béèrè à ń sàárẹ̀ lè padà jáde nínú ìjòkó tó ń bọ̀ sọ́bá ìjòkó tó ń bọ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́run a ṣe tahlil mas'ala yẹn nípa hadithi kullatayn àti hadithi omi àdé kan tí àbí ó rò di ọmọ tó yàgbẹ́ ó títí inú omi àgé kan a sì rí pé kò tẹ́ǹdì òórùn kò tẹ́ǹdì kọ́nà kò dẹ̀ tẹ́ǹdì ìtọ́wò so bó láti fẹ́ jọ sàpòsì ẹ̀ sínú ara wọn aqulu qawli hadha astaghfirullah li wa lakum subhanaka wa bihamdik shalla la ilaha ant astaghfiruka wa rahmatullahi wa barakatuh